أن يجلس بين يديه جلسة المتأدب ويحسن الإصغاء إليه ولا يتشاغل عنه بأي شاغل وأن يصبر على قسوة المعلم وما يصدر منه ويتلقى ذلك برحابة الصدر وأن يخاطب معلمه بثقة المخاطب أو يقول يا أستاذ فلان بل ينبغي أن يقول يا أستاذي أو يا معلمي أو يا شيخي نسأل الله تعالى أن يوفقنا وإياكم لما يحب ويرضى أدكوا يفون ولا وضع الله وبتي يتجو على رأيلتي تسواج لري أرى يسينوا لنوع وإقاتي أو الفاوة وصلي تي أما كيكو تي ẹ̀kọ́ rẹ̀ tí ó fi ní alùbáríkà ìjọ ń pè ní alùbáríkà òun náà ní alkhairi oore téèyàn máa rí látara ìtéèyàn ń kọ́ ẹlòmí yóò kọ́ ẹ̀kọ́ yóò kàwé yóò kéwú yóò kọ́ṣẹ́ àwọn tó bá ti parí ẹ̀ báyìí ìmọ̀ yẹn ò ní sàǹfààní fún látara àwọn àìdá tó ti tara bọ̀ nígbà tí ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ọ̀pọ̀ rẹpẹtẹ wọ́n ní nínú àwọn ẹ̀kọ́ tí ọmọ akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ní pẹ̀lú àwọn olùkọ́ rẹ̀ àwọn òṣìṣẹ́ rẹ̀ tí wọ́n ń kọ́ lẹ́kọ̀ọ́ àwọn tí wọ́n ń fún ní mímọ̀ nítorí àwọn táwí yìí wọ́n ti ṣe wàhálà lérí ọ̀rọ̀ ọmọ ìgbà táwọn ṣe wàhálà tán minhum ma sáfara ila al-kharij ومنهم من تعب تعبا عظيما قبل الوصول على العلم والآن يبذل العلم مجانا يبذل العلم بكل استطاعته لطالب العلم وكم سهرة أي ما يقبع سايسو أي ما يقبع أني تاوي لون بيانجو لون قاترا لون سوالا لون جيا ìgbà tó wá ní màtá ó wá fẹ́ sàlàyé mà yìí ó fẹ́ kó sí ọpọlọ ẹni tí ó jẹ́ talibul ilm wọ́n nínú àwọn ẹ̀kọ́ tí ọmọ akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ní níwájú àfáì òun náà ni pé ayẹta adaba ma'a muallimi kọlọ gbogbo ẹ̀kọ́ tí máa ń kọ́ ẹ tó bá ti jẹ́ ẹ̀kọ́ tó lè ṣàǹfààní bóyá ẹ̀kọ́ tó ní ṣe pẹ̀lú ṣẹ̀ríà ni àbí tó ní ṣe pẹ̀lú ayé tó jẹ́ pé ilmu nafi' ìmọ̀ tó lè ṣàǹfààní fún yàn láyé àti lọ́run gbogbo ẹni tí bá ń kọ́ yàn ní ẹ̀kọ́ ẹ̀sìn èyí gbọ́dọ̀ ní ẹ̀kọ́ pẹ̀lú ẹ̀ yatawada' lahu ọmọ sàpánlé ẹ̀ ọmọ respect ẹ̀ eléyìí ní ọjọ́ kí bárakọ̀ wà nínú màtí ìbá ṣe kí ni ní ìbá ní ṣètọ́n bí ò nímà onímọ̀ láàkín takabbara Allah wastakbara ó sì gbáraga sí ọlọ́run ọba ọlọ́run ọba aláàsì yọ́kù nínú kíni nínú ìkẹ́ rẹ̀ ọlọ́run ọba aláàsì pẹ̀lẹ̀ gbogbo ẹni tó bá jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ tó fẹ́ ní alùbáríkà alùbáríkà yẹn alkhair oore ni wọ́n ń pè bẹ́ẹ̀ kò sẹ́nìkan tí máa ń fún yàn lẹ́yìn ọlọ́run alùmọ̀báríkú wallahu azza la yujadu ala ard shay'un yubarik illallah ọlọ́run nìkan ní máa ń ṣe kí ni ní máa ń fún yàn lálùbáríkà àlùbáríkà yìí alkhair ní tí wọ́n ń pè bẹ́ẹ̀ náà ní oore ẹni tí máa ń wá oore nínú ìmá rẹ̀ tó fẹ́ kí ọlọ́run bá aláàkó fi oore síbẹ̀ kí máa náà sàǹfààní fún yọ máa respect gbogbo àwọn teachers ẹ̀ àtàwọn àfáà tó ń kọ́ lẹ́kọ̀ọ́ ọ̀yùkìrímà yọ máa sàpọ́nlé wọn ọba ti rí wọn salamu alaikum salamu alaikum sa salamu alaikum yọ́ ma ṣe kíni yọ́ ma sàpọ́nlé wọn assalamu alaikum wa rahmatullahi wa barakati kìí pé yọ́ ma kí stars yóò sì máa rìn lọ lọ́wọ́ ti fẹ́ kí stars ó dúó assalamu alaikum wa rahmatullahi wa barakatu sa wa alaikum salam wa wa barakatu awa yusa kaifa halukum báwo ni báwo la lafiya yìí ẹkúdájí gbogbo àwọn ẹ̀kọ́ yẹn ẹ̀yẹ àgbọ̀dọ̀ má máa ní àmọ́ kọ́ máa ṣe tẹ̀sílímù sí ustaz kó sì máa rìn lọ ẹlòmíràn ní sàmàlìkù sàmàlìkù níjẹ́ sàmàlìkù àsáàmù ikú ni wọ́n ń pè bẹ́ẹ̀ àsáàmù àsáàmàlìkù ìtura ni pé ikú kọ́ bá wọ ustaz ìtọ́ nzọ ni àsáàmàlìkù àsàlámù ni ọ̀wì tí ó kìlíà àlàáfíà ọlọ́run السلام عليكم ورحمة الله وبركاته يا أستاذي السلام عليكم ورحمة الله وبركاته يا شيخي السلام عليكم ورحمة الله وبركاته أكبتوا كلا دادا ويخدمه أما وما خدمة أتنكم خدمة خدمة وناني náà ni kó gbé nǹkan lọ́wọ́ kọgbà lọ́wọ́ kọ́ máa mójútó àláfíà rẹ̀ kọ́ máa ṣàtúnṣe nǹkan rẹ̀ tó bá ti rí ustaz mo ti bá ń fọ bàtà yín ustaz mo ti kọ́ àwọn aṣọ yín mo ti bá ń fọ ustaz mo ti múná dé mo ti bá ń lọ àwọn aṣọ yín alẹ́kẹ́dùmá ẹ̀kẹ́dùmá yín ní máa ń jẹ́ kí kéwútẹ́ ìbáké ọlọ́run fi bárakà sí ọlọ́run ló fi bárakà sí àmọ́ ìwọ ló ṣiṣẹ́ èyí gbọ́dọ̀ jẹ́ ọ̀lẹ tọ́jẹ́ pé tí wọ́n bá ti pè é yóò ti fújú pọ̀ wọ́n ti mọ̀ pé kò fẹ́ lọ ọmọ tó bá ti ṣe bẹ́ẹ̀ kìí ṣe talib al-ilm wala yastabiqu al-kalam al-kalam qabla ọgbọ́dọ̀ máa sọ̀rọ̀ síwájú ustaz ó farabalẹ̀ torí wọ́n lọ fẹ́ kẹ́kọ̀ọ́ kọ́dà kọjẹ́ pé nǹkan yẹ ó ti mọ̀ ọ́ dákẹ́ torí pé ustaz yẹn ó fẹ́ kọ́ ẹ̀ kọ wá máa sọ pé àti máa tí ẹ wa kódà nínú ẹ̀kọ́ talibul ilm ó ní máa gba wájú ẹ̀ wà á yìí di sàbẹ́ ìnà yàdéhì jilisatul muta'addib tó bá sì fẹ́ jòkó níwájú stars wà ẹlẹ́kọ̀ọ́ ni ẹni tó fẹ́ kọ́ mímọ̀ kìtì bí ọ̀nà sẹ̀sù stars bí lè ṣe ṣe yín sí jòkó dáadáa jòkó jòkó ní mọ́sí jòkó láì ahàn jísọ́tò ẹ̀yìn tó bá jòkó báyẹn ó ń tọ̀hún ọfẹ́ síkìnì ọfẹ́ kẹ́kọ̀ọ́ wàyọ́sìn wàyọ́sìn al-isgha ilé ọmọ gbọ́ ọmọ wostas ọmọ wẹnu ẹ̀ ọmọ gbọ́ ní síkìnì ìtò ń ṣe ò ní máa pariwo ní class ò ní máa pariwo ní madrasa wọ́lá ìdá ṣágàlù anihun bí ayé ṣágìlì ò ní díkì ní kankan mú ọ bí sí kúrò níbi ẹ̀kọ́ tó ń kọ́ yẹn ọ concentrate lérí ẹ̀ wọ́n yẹ́sìbíra alákọ́sọ́tì mọ́álímì lẹ́yìn náà ọ wá sí sùúrù lérí ìbáwí tí ustaz bá ń bọ̀ wí kò sẹ́ni kankan jọ́jọ́ ọmọ akẹ́kọ̀ọ́ tí wọn ò ní bá wí wọ́n ní kọ́dà bí ustaz bá le tí wọ́n náà rí pé ustaz yìí ah wọ́n le ẹ̀kú ustaz sọ̀rọ̀ èyí tó lè yẹn ò ní máa sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ó ṣe sùúrù pẹ̀lú ẹ̀ nítorí pé bá a ṣe dáhùn nìyẹn ò ní máa rí fín ó ṣe sùúrù ìwọ lọ wá mímọ̀ ó ṣe sùúrù ó lè jẹ́ pé àfẹ́ kí àwọn afáàdà kí wọ́n ṣe kí ni wọ́n ya òkú rọrùn nítorí pé ọlọ́ni wà láwọ́ tọkàn rẹ̀ lé tó lé tó burú òdìrẹ́ ní ìsànlẹ́gbẹ̀ rẹ̀ ẹni bá ti burú kọjá àlà àwọn èyí sàǹfàní lára ẹni bá sì wàárọ̀ kọjá àlà àwọn yóò máa mú léré ni wọ́n máa fi ṣeré látara bẹ́ẹ̀ ọgbọ̀n máa mú àfa rẹ̀ kọ́ máa fi ṣeré kọ́ máa fi ṣẹ̀fẹ̀ àbí kọ́ máa fi ti ẹ̀yẹ àbí kọ́ máa sọ̀rọ̀ láìdá lẹ́yìn ẹni bá tún sọ̀rọ̀ sáàsẹ̀ lẹ́yìn báraka máa kú nínú ma rẹ̀ tọba ní torí ọlójú ọlọ́lẹ̀ bá stars ọ́sàlàyé fún wọn lẹ́yìn náà wọ́n láyé khátíba mọ̀álímá bí sẹ́kàtà mọ̀hátab auyakulu ya ustaz fulan tọba fẹ́ bá ustaz rẹ̀ sọ̀rọ̀ ẹ̀yìn lọ́mọlò onímọ̀lò ìwọ́ onímọ̀ ní eh, ustaz eh, ibrahim ó ní ya ustazi ya ustazi ó fi víìsì my teacher ustazi mi ustazi wa aha sheikhi mi ya sheikhi látara bẹ́ẹ̀ àbẹ̀lọ́ nínú àánú rẹ̀ kí ọlọ́run bá kọ́mọ́sá ìsàlẹ̀kùn àgbóyẹ̀ sí wa lẹ́yìn náà ní jẹ́ kí ìbéèrè ọ̀pọ̀ láwọn fi dá wọn láàmú àníjọ́ sinmi ìbéèrè níwọ̀n bá náà lọ́mọ tọ́lẹ̀bùlẹ̀ ilé máa ṣe kí ni wọ́n béèrè yóò wà mójútó èsì tí wọ́n bá ti fún yóò mójútó abẹ́lọ́ nínú àánú rẹ̀ àti agbára ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ̀ máa kó ṣe wá ní ọmọ akẹ́kọ̀ọ́ tí yóò máa gbọ́rọ̀ tí yóò sì mójútó ẹ̀kọ́ rẹ̀ tí ó sì máa ṣàpọ́nlé àwọn olùkọ́ rẹ̀ àbí àwọn alámójútó ẹ̀ wọ́n tó bá ti yasa tó yá àrífín lọ́nà tó ọ̀hún kò lè ní mímọ̀ tó bá ní mímọ̀ ìmọ̀ yẹn ò lè ṣàǹfààní fún wọn ni ta'allamul ilma wa ta'allamul ihtirama wọn ni ẹ máa kọ́ bímọ̀ ẹ̀sìn máa kọ́ bẹ́ẹ̀ sì máa kọ́ àwọn tí wọ́n ń kọ́ yín ní mímọ̀lé ẹ̀lẹ́ kọ́ yẹn náà ẹ̀ máa ń jòkó kọ́ ni ìpè mo fẹ́ lọ lè tí mo fẹ́ lọ lè kàwé mo fẹ́ lọ lè kọ́ṣẹ́ o báwo ní ṣe máa ṣe pẹ̀lú ọ̀gá mi àbẹ̀lọ́ nínú àánú rẹ̀ kọ́lọ́wọ́n bá aláàkóso wa ní ọmọ akẹ́kọ̀ọ́ dáadáa ẹ̀kọ́ náà kọ́lọ́wọ́n fi yé wa jù báyìí lọ kọ́lọ́wọ́n bá aláàkóso wa lórí rẹ̀ kóso wa náà láàfẹ́sìn subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh